بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله تعالى الذي جعل متابعة لرسوله عبادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك fún wa lápapọ̀ tún lẹ́yẹ lọ agbẹ́tọ̀ ọ̀rọ̀ wọn yìí. Èyí tó wá wà nínú orí tó ẹ̀fẹ́ ṣe fún yà, òun náà ti kọ́ lọ sí ẹ̀mí mùsùlùmí ọ̀kan ní ọ̀lẹ́ẹ̀dì Mahama tó wọ́n wọ́n náà àwọn tó tọ́lá ọba ọ̀rọ̀ ilé ọ̀dọ́ ní ọba tó ṣe fún wa ní máa tẹ̀lé ìyàwó tó wà mọ̀mọ́mà fọ́nmà sẹ́lẹ̀ ọba wa yóò tó kalẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa. ó wá ní ìmọ̀ ìpè láti fi ìmọ̀ ìlú ìṣẹ́ wa yìí ọjà gbogbo ẹni jẹ́ tó bá ọlọ́wọ́ á fi orúkọ rẹ̀ sí inú ìwé àwọn ẹni tí wọ́n wá sáyé tí wọ́n ṣe dáadáa tí wọ́n wá sáyé tí wọ́n ṣe tèrè tí wọ́n wá sáyé tí wọ́n múra rẹ̀ tí wọ́n wá sáyé tí yá sí epo tí wọ́n ṣe wọ́n ti di ọ̀pọ̀ ti fi ọlọ́ọ̀pá àdá àlọ́rùn wọ́n ti di ọlọ́ọ̀pá nù. àwọn dáadáa káàkiri dáadáa ìfọwọ́ àwọn olùgbé ẹ̀rọ ìlú kẹta rẹ̀ sí. ẹ wà á fún èyí tó dáńtò ṣàyẹ̀wò ìdí máa ń gbé ẹ̀rọ sí ní òun náà ní kí àbájá níbi ìmọ̀ rẹ̀ lórí wọ́ọ̀dà èyí tí àdébùrọ̀ ọ̀rọ̀ mọ́tà tó máa gbọ́dọ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ àkàlẹ̀ fún àtàlẹ́ bá tẹ̀lé ìdílé. torí pé mùsùlùmí tó bá fẹ́ fẹ́sù wọ́n ní ìkan méjì náà ni wọ́n sọ̀kalẹ̀ fẹ́sù méjèèjì tí àbá ń gba lórí ẹ̀ òun náà ní fẹ́sù ló ń dá pé ọmọ mùsùlùmí tó bá fẹ́ wọnú náà wọ́n náà tí ó sọ tí ó fi wọlé òun náà ní aṣáájú alẹ́ ìlà ìlọ́lọ́ òun náà ní ìṣẹ́lẹ̀ ọlọ́run àdá òun lọ́lọ́run wà aṣáájú alẹ́ muhammad alhamdu wa rasul bákan náà bá bá ń wá pàkọ́lọ́ ọmọ àdá àlọ́lọ́run náà ní láti tẹ̀lé òun náà ti gbàgbà fọ́lẹ́lá ìgbàgbà fọ́lọ́run lábára ìmọ̀ àtẹ̀lé láti tẹ̀lé wọn eléyìí ni ojú ẹ̀kọ́ wọnú ẹ̀sìn ẹni máa sọ olùṣẹ́ pẹ̀lú rẹ̀ òun lábàá pẹ̀lú mùsùlùmí ẹni máa sọ bí òṣìṣẹ́ pẹ̀lú rẹ̀ kódà kó máa tó lùkọ́ mùsùlùmí kò bí ìṣẹ́ mùsùlùmí ọ̀dà ni lọ́dọ̀ ọ̀dà ilé ìgbà wọn tó lẹ́nu wọn náà wà. àwọn ẹgbẹ́ wọn sọ yìí tó ẹni gba pẹ̀lú súnmọ́ ẹni lọ́hàn tó lọ́hàn tó lọ́hàn súnà yìí bá tó kú rẹ̀ fún wa. Aṣọ ìpè sábẹ̀ súnà òun náà ni sọ̀rọ̀ ìkú rọ̀ṣúlù láì tó lọ bá wà lọ sílẹ̀. Ojú ọ̀nà lẹ́yìn àbẹ̀rẹ̀ súnà. Ojú ọ̀nà lẹ́yìn ti ẹ̀yìn níbi nígbà tí lára ti kọ́ wa nígbó bá a ṣe gbọ́dọ̀ nígbà gbọ́dọ̀ bá tó dá wa lé lẹ́yìn. Gbogbo náà pè ní ẹ̀ka ìmánì tábà ti kọ́ wa nípa ọba dẹ́dà nǹkan báyìí lọ́nà ọba ní nǹkan báyìí làdúróyè ọlọ́run nǹkan báyìí àdúróyè ọlọ́run nǹkan báyìí ọlọ́run tó pamọ́ nǹkan báyìí ọlọ́run ló hàn gbogbo àwọn nǹkan wọ̀nyí tábà ti wẹ̀ fún akọ ọlọ́run báyìí tábà ti náà ti gbà bẹ́ẹ̀ tó fi kó àwọn sọ̀ ábà bẹ́ẹ̀ báwa náà bá gbà bẹ́ẹ̀ tá a wà lórí káwọn sọ̀ ábà wà adájú ilé àkọ́jà lórí níbi níbi níbi ní bẹ́ẹ̀ náà lọ mú wa nípa ìsáàbò ìṣúná lórí mọ̀nàmá òun náà ti mọ kọ́ọ̀tù àgẹ́bí ní ti ìbáza ọlọ́kadì ákìlú náà lọ sọ̀rọ̀ náà báwo ni a ṣe yẹ kúrò lórí àwọn àwọn àlùkò á ní kẹ̀lé lábẹ́lẹ̀ lólẹ̀

عليه الصلاة والسلام kóra wá àtẹ̀wà màmá bí ó ṣe máa torí ni bí ó ṣe máa bí. Mọ̀lẹ́kàtí ti wá ń bẹ ó kó àtẹ̀wà ìta nígbà tó ti wá ọmọ ló kí ta gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe fẹ́ bó ṣe fẹ́ kí ó máa kí i tí ó sì gbà á lọ́wọ́ rẹ̀. Àbẹ́bí wa ni sọ́lù kàbá ọ̀rọ̀ àìsùnkú ní ìsọ̀ sí. Àbẹ́bí ẹ̀yìn ẹ̀ máa wá ṣe rẹ̀ lòkì. Adájọ́ láti gbọ́ kábọ̀lọ̀ ìdàgbẹ́sì súnmọ̀ ẹ̀lú káàpì ẹ̀rọ́jú àgbẹ́sì súnmọ̀ ẹ̀lú káàpì tòbílẹ̀ àgbẹ́sì súnmọ̀ ẹ̀lú káàpọ̀mọ̀ lọ́kọ̀ bọ́lẹ̀ fi ṣùgbọ́mọ̀ lọ́kọ̀ súnmọ̀ ẹ̀lú káàpì ìkú bọ́lẹ̀ fi ṣe káàpì ìkú súnmọ̀ ẹ̀lú. àwọn àwọn àǹfààní súnmọ̀ ẹ̀lú ti ṣe ẹ̀lú ti ṣe ẹ̀lú sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ عمل إلا عمل أحدهم wọ́n yẹ lọ mọ̀ iṣẹ́ ìkọ̀ọ̀kẹ́ yìí láti mílà láti ká mílà láti ká mílà wọ́n ti jẹ́ ìkọ̀ọ̀kẹ́ yìí ò ní ṣe o tí ìdí ìdáàbò ìdáàbò ìdáàbò tọ́ba ti jẹ́ ìkọ̀ọ̀kẹ́ wọn láti tó lóṣù tọ́ba tó tó lóṣù wọn lóṣù rẹ̀ ìdáàbò wọ́n ní jẹ́ wọn kò lè ọ̀nà ẹ̀rẹ́ ìlà ìtàkọ́lùmọ̀ àyàfi kí wọ́n tó mú èyí táa ṣe táa láti mọ̀hánà tó làtẹ́lẹ̀ kọmùlò àwọn àdúgbò tó dáwà lórí ìpé ìwọ́n àti márùn dájú òkú lọ́lọ́lọ́ àwọn àdúgbò tó dáwà lórí

tó lé ní iṣẹ́ ìjọba pé òun náà ti lẹ́yìn lórí oṣù ọlọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọba ni àwọn ọmọ mi ilẹ̀ ìlẹ̀ ṣe ìgbà ọ̀rọ̀ yìí fàámà àmà ìdákúlẹ̀ mọ̀wá ti inú hù wà wọ́n ti ní iṣẹ́ tí ó ya ọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni ìta iṣẹ́ rẹ̀ wá wọ ohun tá a fẹ́ tó wọ̀ nínú iṣẹ́ rẹ̀ tó ṣe láyé iṣẹ́ rẹ̀ wá pọ̀ ju aburú rẹ̀ lọ. Ọlọ́run ló wọ̀ ní ìṣẹ̀lí rọ̀ọ̀dì. Ọlọ́run ní àwọn ilé yìí wọ́n máa ṣẹ̀mí nílẹ̀ ní èyí tó tí ọlọ́run ọba lóòótọ́ táwọn náà tó ń lọ́rọ̀ máa yọ nínú bàlùjẹ́ náà. Wà á tó ṣe tí ò sí tí ó kọ̀ fún wa tó mọ̀ rẹ̀ fún wọ́n ti jẹ́ ẹ̀fẹ̀ tó yóò fún wa tọ́wọ́ ọlọ́fẹ́ tó fi mọ̀ fún wa jẹ́ ìfọ̀ láti tì á bà ó bá fẹ́ sílẹ̀ tó wá fún ó má dòdò yín láti fún kò yí. ọlọ́run ṣe bọ̀ kí ni ó tí ó máa já sọ̀rọ̀ nílọ̀ fàwọn mọ̀háwìyà wà bá àdúrà mọ̀háwìyà náà ló ń hàmìyà ọlọ́run ti di yóò padà parí ìgbà yìí sí òun àti mọ̀háwìyà ọlọ́dà wọ̀ ọ́ ìwọ́ ló ti dá wọ́n yẹ lọ́wọ́ bá sọ̀rọ̀ ìdáwọ́ ọ̀rọ̀ àgbè yìí wọ́n yẹ lọ́wọ́ bá sọ̀rọ̀ àgbè àdá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó máa ń lá sí lọ́sọ̀ ìtọ́ ọ̀rọ̀ ọ̀jì yá ayọ́ lẹ́sìn náà àmàlò ọlọ́dà yà sí ìdíje ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọmọ àti ọmọ wà àti ọmọ fúnra ọlọ́dà yà tẹ̀lé àdá.

òṣìṣẹ́ tí wọ́n tú wa kájú a, òun náà yẹ àtẹ́sí sọ̀rọ̀ àtẹ́lẹ̀. ọlọ́wọ́ abẹ́ sọ̀rọ̀ yìí táàbí olùdarí kò láàyè. ọlọ́wọ́ abẹ́ tó ti ìgbà ìlọ́rọ̀ tàbílẹ̀tì lábẹ́ni tàbílẹ̀tì ló kọ́ á tàbílẹ̀tì ló ṣúlẹ̀ ní pé ẹ̀rọ àbáṣe òun bẹ̀rẹ̀. àwọn ìgbọ́n ní àwọn pẹ́lẹ́ nínú àwàdà àkàrí àti nínú tí ẹ máa ṣe tí máa jẹ́ jíjẹ́ bàjẹ́ òun náà ní kí ẹ má bẹ̀ lọ́lọ́run kí ẹ wọ́n ní máa wò ṣe máa ṣiṣẹ́

sọ́nà sọ́nà báwo ni wọ́n ṣe ti jẹ́ tí ò níbi ibẹ̀ ló tí ò níbi ti kọ́ ábùrọ̀ fúrù lẹ̀ tí ìtẹ̀lẹ́ rẹ̀ pẹ̀lú sẹ́wọ̀n oṣù bàjẹ́ òun náà ní gbogbo sẹ́wọ̀n ọ̀bá ní àṣẹ ثواب أعمالهم بالبر والمعصية wọ́n ti máa yà yìí pé ọlọ́run bá fi àwọn tá a gba ọlọ́run bá gbẹ́ lórí tó àti lódùmọ̀ ọlọ́run yà tẹ̀lé òun àti tẹ̀lé bá ṣe lọ́nà ọlọ́run yà tẹ̀lé mọ̀nàmọ́nà wọ́n ní báwọn náà ṣe wá bẹ̀ lọ́lọ́run báyìí láti tẹ̀lé mọ̀hánmà òun náà ni wà á nìlù bìtẹ́rì yìí òun náà ní bá máa ṣiṣẹ́ pẹ̀lú òfin lọ́lọ́run fọ́lẹ̀ ní mọ̀hánmà tọ́lá tẹ́lẹ̀ èmi kò tù tó lẹ́ẹ̀ma kí àwẹ̀ mọ́ wọn àwẹ̀ tiẹ̀ fún ara tiẹ̀. kùránì tó gbà tó bá bá bí ọlọ́ọ̀ni lága ka kùránì sáré ní ṣẹlẹ̀ àmàkà alùpùpù àti ìgbọ́nde tó bọ̀lọ́dọ̀ ọlọ́run ṣàtìkì lọ́dọ̀ ní ṣẹlẹ̀ àmàkà ṣàtìkì yìí sàárà tó ṣe tó bá wá ju ọlọ́run ṣé sáré ní ṣẹlẹ̀ àmàkà sàárà àwọn ìgbà wa ní nǹkan méjìlélẹ́yìn àkọ́kọ́ ni àṣẹ ọlọ́run pàṣẹ èsì àyẹ̀kọ́ ọlọ́run pàṣẹ èsì. a máa wá bẹ̀ láti ọlọ́run níbi èsì a máa bẹ̀ láti àyẹ̀sì nínú èsì níbi èsì. wọ́n ní àyùmọ̀ bákan náà a máa tẹ̀lé ìtọ́nà ọlọ́pọ̀ ní ẹ̀sìn á jìnà sí ìtọ́nà tí kọ̀ ní ثواب أعمال ثواب أعمالكم bákan náà ẹ má wàá pàṣẹ olóore yín jẹ́ báwo ni ẹ ti máa pàṣẹ olóore yín jẹ́ òun náà ni kí àwọn ṣẹ̀ṣì bó ṣe ń bẹ lákọsílẹ̀ kùránì lọ́sọ̀rọ̀ ìdájọ́ mọ̀nàmọ́ kí àwọn ṣẹ̀ṣì bó ṣe ń bẹ lákọsílẹ̀ bá dẹ́bí mọ̀nàmọ́ ṣe tẹ̀sí táwọn na àbájáde àwọn ọ̀gbọ̀n gbogbo ẹ̀ṣẹ̀ ọba ṣe tí ò ti jọ tọlọ́nù tí ò ti jọ làlẹ́sì wọ́n ṣe ẹ̀rọ pàṣẹ. tí wọ́n wá sàgẹ́gẹ́ alákọ̀ọ́kọ́ kúfúrú kí ẹ ṣàìmọ̀wé sọ́nà. ìṣàìmọ̀wé sọ́nà náà ní wípé kí wọ́n ní ọlọ́ọ̀bá ni ó ṣe báyìí kó lọ́wọ́ máa sọ sí èyí ìṣàìmọ̀rẹ̀ lọ́nà ọ̀run òun ni pé kánípọ́lọ̀ ọmọ ṣe ní a máa tẹ́lẹ̀ lẹ́yìn kí wọ́n bá wá ṣe nǹkan ní ìlú ọ̀dọ̀ lọ́rọ̀ jáde bákan náà bí ẹ̀sìn wọn wá ń ṣe ìmọ̀rẹ̀ lọ́nà ọba yìí òun náà nìyẹn wá ń ṣe ìmọ̀rẹ̀ lọ́nà bí Muhammad wọ́n ní kí ni ìtumọ̀ ìṣàìmọ̀rẹ̀ sábẹ́bí òun ni bí ìlànà sábẹ́bí gbà ti fi lọ́rùn tọ́lọ̀ ti lọ́rùn sí tí wọ́n máa ti lànà láàárẹ̀ ó lè má tọ̀lá rẹ̀ lé. lórí dájúdá tí ọ̀ fún wa gbogbo ìlànà tá a fẹ́ fi lọ́sìn fọ́lọ́run ẹ̀ àṣìyá má máa ń bẹ̀ àṣìyá má ti rọrò àṣìyá má ti ní òṣòṣò ní gbogbo àwọn táǹtà táǹtì síwájú lónìí táǹtì wọ́n ní nǹkan oníkálukú lórí ara rẹ̀ má ti yà á mọ̀ yìí ni wọ́n lórí iṣẹ́ tó bá ṣe o dáadáa tó bá ṣe tó bá tọ́ lọ́mù tó bá tọ́lọ́ sí mu ìwọ ló ní abúlé tó bá ṣe wọ́n náà tó ní èyí tó bá ṣe tó lákọ̀ sílẹ̀ ó ń tẹ̀sán rẹ̀ èyí tó bá ṣe tí ò lákọ̀ sílẹ̀ kò ní tẹ̀sán rẹ̀ o. ìwọ rẹ̀ sì bá wọ́n ní máa tẹ̀lé ọ̀wọ́ ní máa fi hà wọ́n ní ìyàwó ẹ̀ ń sọ ọlọ́run ìyẹn tó máa ń ṣàlẹ́ ní Muhammad kí ni sọ ọlọ́run òun ni pé ọlọ́run ni a bá fi lè kò sì lè ọlọ́run ni a bá kọjá ẹ̀ kò a bá ṣe é kò sì ṣe adájọ́ ẹ̀ bá kó sínú àwọn tá a dárúkọ yìí kó sọ ọlọ́run. wọ́n ní bákan náà ìyẹn wọ́n ti àlẹ́kọ̀ọ́ Muhammad sọ́wọ́ àtẹ́là wọ́n ní kí ni ìṣe àdẹ́sì òun ni pé àdẹ́sì ní súnà mi rèé gbọ́ngbọ́n tó wà jẹ̀rọ̀ súnà mi àdá kí wọ́n wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọ́n bá wá rí ìgbàgbọ́ tó fi máa súnmọ́ náà ju àtẹ́lẹ́lẹ́ àlùjẹ́nà ó mójútó ìlànà sí Muhammad sọ́dọ̀ àjẹ́nà ní gbogbo láti bá ṣe tó bá ń wá fún wa lọ́wọ́ sí ìgbà ìgbésọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìfọ̀rọ̀ ní fọwọ́rì ìtúndà wọ́n ní nínú àǹfààní tó lè fún sọ́dọ̀ àdáhà تجبر النقص في العبادات يرى الإسلام wọ́n lè rí ìbádà wa ṣúgbẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe fún ìjọba ìwà láti àwọn gbogbo tó bá dínkù nínú ìjọsìn ẹ̀dá láti ṣìyàmá ṣúgbẹ̀ ni wọ́n fi kò tó rí lóyún wọ́n ní gbogbo tó bá dínkù nínú ìjọsìn ẹ̀dá láti ṣìyàmá ṣúgbẹ̀ ni wọ́n fi kí tó rí lóyún tó fi dá sí tó fi bá sóyè kí ẹ lọ́rọ̀ ni òun náà ní àti ìtàgé pàṣẹwà á fi àfọ àyè ní wàhálà orí gbọ́dọ̀ kọrí lọ gbọ́dọ̀ kọrí sọ kọrí sọ dà àfọwọ́ orí gbọ́dọ̀ kọrí sọ olùgbàlejò wa فقلت الذين فقلت اللهم يسر لي جريدة صالحة أفورني أرد إلى المدينة إذا فأرد إلى المدينة أرد إلى الله سبحانه وتعالى إذا الله مدينة المدينة شو المرض فمي tí bá lè mọ̀ níyà kó dá sí pé àwùjọ àwọn ẹni orí ìmọ̀ tó kù. nígbà tí àbọ̀ wà nígbà tó àyè àwọn ìwà sọ ní pé fàdàdà fún ìlà àti ìrẹ́yìn ọ̀tà lọ́sí ẹni táwọn ti wá bára àwọn táwọn ti máa ń jókòó òun náà ní ìjókòó àpá ọ̀rọ̀ àbúrò yìí nínú àdúrà tó ṣe ní ilé tó ń bá ti lé ìmọ̀ yìí náà wò àwọn tó ń fẹ́ máa bá jòkó àwọn ẹni rẹ̀ ni kó jẹ́ nígbà táwọn ó sì lé ìmọ̀ yìí náà ẹni àkọ́kọ́ tóun ó máa bára òun níjòkó rẹ̀ òun ni wọ́n afá àwọn àbúrò rà máa gbà yìí. فحدثني بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم wọ́n gbà kó lè nà ṣe ní lórí orí mo fẹ́ kó ṣe ní wípé ṣe ní láǹfààní àǹfààní mo fẹ́ kó ṣe ní wípé kan sọ àdíìsì kan fún mi èyí tó gbọ́ látọ̀dọ̀ òun fẹ́ ńlá àlẹ́wà Muhammad àti ìdìkà لعل الله سبحانه وتعالى لعل الله سبحانه لعل الله أن ينفعني به bóyá wọ́n ọba àlá àdìsọ fẹ́ ayé àtàlìyàmẹ̀ yóò jẹ́ sábà sí lẹ́sìn mi yóò fi lékún yóò jẹ́ sábà sí débi yóò fi soríire pẹ̀láwọ̀ sí soríire lẹ́yìn náà ṣe soríire. àbíyàn tòmọ́lọ̀ bẹ̀rẹ̀ àti soríire tóòlù òun kà ń délé ẹ̀rọ ọ̀sán mẹ́rin wọ́n tún dáhùn àti ẹ̀gbẹ́ rẹ̀. ìwọ́n mẹ́rin àti ìfún ọ̀sán tóòlù òun bèèrè ọ̀sán mẹ́rin wòye ayé àdùkùnrin àwọn ìjọba ìjọba ìjọba ìjọba òòlù òun kẹfẹ́ yàtí ti kẹfẹ́ wíyí ìtàwé yìí tó ti kọ́ tó lò òun kẹ́ ọ bẹ́ẹ̀ yẹ yọ kẹfẹ́ nínú ọ̀rọ̀ ó ti dàgbà tó tẹ̀lé ìwọ́n tẹ̀lé ìgbà yẹn ìjọba ìjọba ìwúrú méjì ìwọ́n tẹ̀lé ìgbà yẹn ìjọba ìjọba ọ̀gá wa nígbà tá a máa ń sọ̀rọ̀ ìgbà yẹn. فقال أقول هذا عن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أخبرني أمك أقول أصدق أمك في أيها محمد صلى الله عليه وسلم تصلي إن أول ما يؤثر به العبد يوم القيامة من عدد صلاته من عمله صلاته أقول إلى أني أقول لا تنوى أن محمد tó sọ láti pé nǹkan àkọ́kọ́ tí mo ń kọ́kọ́ ṣèṣì wọ ẹ̀rú lé lórí láti àmà nínú iṣẹ́ rẹ̀ kọ́dà nígbà ìṣàkíyèsí bí nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ìwò ẹ̀rù lé lórí nínú iṣẹ́ rẹ̀ ní àdájú àdájú àmúlò wà ní àdáwò pẹ̀lú tó dára tó bá ṣe lórí.

قال العلامة ابن تيمية عليه رحمة الله أقال ولكل أي آخر في قبوله أمله يقارون كوزعا ولكل أي آخر في قبوله أقال gbogbo ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan bá ti pa ní kékeré láàpàdà tọ́ba ti bẹ̀rẹ̀ nílò àwọn ayé láàpàdà bá wa ń sàárè lẹ́yìn tẹ́yìn ó pàrọ̀ nílò àwọn olùkàyè. ولكل أجل عاقل في قبره أجل عاقل في قبره sàárè ti ẹlọ́wọ̀ sàárè tẹ̀sẹ̀ ní ọlọ́ ó ní ọdún sàárè yóò pàpọ̀ mọ́tẹ́tẹ̀ iṣẹ́ tó bá ṣe ìwọ ló ní àmàlú ìwọ́ ọmọ rẹ̀ ọ̀rọ̀ yìí náà tó wá iṣẹ́ tó bá ṣe o yóò máa wá sọ ẹnu sàárì bí ìgbà tó sì rẹ̀ bá ń tẹ̀lé o bí ìgbà tó bá pa àkàmẹ́kẹ̀ẹ́ tẹ̀gbọ́n bẹ nínú ìkàlẹ́ wẹ̀lú àrẹ wọ́n wà á bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ nínú sàárè iṣẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀. tí wọ́n á ṣe rẹ̀ ẹni tó wọ̀ tó ṣe ní tó wá ó wá ní ìdàlẹ́ ní kọ́ńtẹ̀ ọlọ́run tó padà àríkọ́ náà bí àríkà lọ́dún tẹ̀ torí pé òun dára rẹ láàmú ní iṣẹ́ rẹ ní iṣẹ́ rẹ ní àpá òní dúró wọn wájú ọlọ́run ìwọ ló ta wọ sàárè ìwọ nìkan ló bá rẹ lọ sàárè ìwọ nìkan náà ló tètè lójú ara fún ara ẹ̀ lọ sàárè àwọn ìwà ní sọ̀rọ̀ àtùrù sọ̀rọ̀ àtùrù rẹ̀ fàmì sọ̀rọ̀ àti fàkọ́tì àtùlára wà ájá àti fàmì sọ̀rọ̀ àti fàmì sọ̀rọ̀ àti ìpúgbà lè dáa فقد أفلح وأدعى الذي أفلح وأدعى قلت سيرد صغيرين Àwọn ti bá, orí ti bá, ìbùkún ti bá, ẹ̀rí ti bá, ìgbáyé ti bá. Wọ́n ni kọ́ àmọ́ tí bọ̀dá ti rò báyìí dáa fàápọ̀ máa bàbà ọ̀nì ọ́ àdẹ́bì ló ti sórí ìlú ti ṣòro àdẹ́bì ló ti sórí ìlú ó ti dé ní oṣòro wọ́n ní kí ní máa ń fà sísọ̀ láti ẹni òkìkí ń dà nígbà tí òun bá sísọ̀ láti bí àdẹ́bì wa Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe ní a máa ṣe sọ̀lá òòlọ́ bá pàṣá sọ́nà tí wọ́n kọ bọ́lá ṣe ní aṣáàlùwàlá kó má ṣàlùwàlá rẹ̀ òòlọ́ bá pàṣá sọ́nà tí wọ́n kọ bọ́lá ṣe ní aṣíwọn kó lọ kí wọn bẹ́ẹ̀ olùkọ́ àgbà súnà kí wọ́n kọ́ ẹ bọ́lá ṣe ní aṣáàlùwàlá bọ́wọ́ tó ṣe ń dúró lórí sọ̀dá báwo wọ́n tí wọ́n wọ́n máa ń wò lórí sọ̀dá kí wọ́n máa ń sọ tọ́lá rùkú kí wọ́n máa ń sọ tọ́lá sùdúrù kí wọ́n máa ń sọ láàrin méjì ìjókòó méjì ìjókòó tí wọ́n lórí wọn. ẹlòmíì ti ń kírun sí ọ̀sán ìwọ̀n kò mọ wọlé àtọ̀ yìí ẹlòmíì bàbá yá ọmọ tó bá ṣe ṣùtùtùtù fúnra rẹ̀ iṣẹ́ rẹ̀ ń bàjẹ́ ní tí ó gbọ́ ẹwà ìjẹ́ ìdáwọ́ ni lọ kọ́ olóòjé olóòjé kọ́ á yẹ àtúntò ní okọ́ ọdún mọ tó máa jẹ tó náà jẹ tó kọ́lé tó fi jẹ tó ṣe wò kan tó ṣe láyé jù àlẹ́bọ̀ wa máa nà jù àlẹ́bọ̀ wa ní fàáyé nǹkan ọ̀sọ́ ní fàáyé ní fàáyé lọ́sì yìí ń pọ́n àlẹ́bí wá ní tọ́lá àbẹ́rẹ́ kí kankan báyìí wá lè dé nínú iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yà rẹ̀ wọ́n ti yẹ tọ́lá àbẹ́rẹ́ kí kankan wá dé nínú èyí tó jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yà sọ̀lá torí kọ́nà ìwà pé ìyẹn tí iṣẹ́ ọ̀nà ẹ̀ mú sí máa ṣe méjì ìwọ́n tó kí tí ò láyé lè gbé sọ́dá wọn sún ní wọ́n á tó kí olóòrìn kan àwẹ̀ tó gbà tí ò láyé lè gbé àwẹ̀ mẹ́rìndé àti tọ́ọ̀tì lọ́jọ́ kí ni àtàwọn àwẹ̀ àtàfà àtàwọn àwẹ̀ tó kù máa gbà lọ́sẹ̀ kí ni jàmáà olóòrìn kan àdéjì a lọ́wọ́ àbúdá àwọn ìgbẹ̀rù. lórí ẹni bá àwọn àbàkàtà ti súnà ṣe é bàbá ìgbà kàyéèsì súnà ni wọ́n fi kún ọ̀rẹ́ tó fi ṣe kíní tó fi pé. wọ́n ní bàtà náà súnà máa fún ọ̀rọ̀ ayà gbé ẹni tó fi irun ní ìsìn tí irun rẹ̀ tó lé àdúgbò tí kí ní ọ̀sán rẹ̀ jàmáà súnà

nínú sóyà ní màmá ní pé gbogbo ẹni láì ní ìgbà rẹ̀ kó lẹ sàkátìlì kíkìrì. sàkátìlì kíkìrì kó o ní àwọn òun ló ní gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ tó ń bẹ́ẹ̀ tó àwọn ẹ̀rọ ní rí olùdíjọba. súnà ni o. súnà yìí òun náà ní ìdí ọlọ́wọ́ ṣe nínú sàárà títà sí ìgbà ń bẹ̀ nígbà náà ò bá pé. súnà lọ́bí ní ìjàmbá olóògbé ẹwà súnà tààrà gbogbo ìjẹ̀kúnjẹ́ aburú ẹni àṣìṣe ẹni tààrà ìjọba ìwà àkókò náà tí ní ìjọba ìjọba الله وصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أرسل الله أصلي الجرم أتي ولم محمد بل الله تعالى ما يستفاد من هذا الحديث صلى الله عليه tó yá mọ̀ pé in tó bá dínkù nínú sọ̀rọ̀ rẹ̀ yẹn súnlẹ̀ ló mú fi kùn sórí pé nígbà tó wá wà ìdíṣe fún ara lára mi òjókòó ojú ẹ̀kọ́ lẹ́wà lè ẹ̀kọ́ lẹ́wà nígbà tó wà ní ìfara ojú ẹ̀kọ́ lẹ́wà lè fọ́tùlùkùwá alákùnlù mọ́rin àdíjá gbàgbọ́ ní ibi ọ̀dá tó fẹ́ fàdúrà lórí gbogbo lọ́sẹ̀ lóṣù láyé àpapàá pàṣẹ ní orí gbọ́dọ̀ kan ní sọ́dà nígbà tó fẹ́ lọ lọ́nà nínà tọwọ́ bí lọ́nà ó ṣàkóso sọ ètò lẹ́gbọ́n lọ́hùn ó sọ èròǹgbà ẹ̀fọ́ lọ́hùn látara àlù màdínà tó fẹ́ ṣe kí ni tó fẹ́ lọ. ìwọ́n náà ló ń mọ ohun ìjẹ̀mí rẹ pátá tó bá gbé ìgbésẹ̀ kan lé lórí bàbíọ́lọ́ èyí jẹ́ pàlà mọ́. ẹlẹ́ẹ̀kejì àìsùn sọ̀rọ̀ tó ní ìgbà tó lè ní àbẹ̀mọ́ yìí nígbà ìyàjá àrin ìgbàdì ṣe rí àdúsọ̀rọ̀ ìrọ̀rùn ìrọ̀rùn ìlera kan nígbà àwọn ìlera ọlọ́run tọ́lọ̀ ọ̀pọ̀lọ́ ṣe lẹ́yìn tó bá ń gbòòrò ewé a rí pé àbá àwa yìí ó tọrọ ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run ló fi ní اللهم يسر لي جليل الصالحة ìlú ọlọ́run ṣe nírọ̀rùn fún mi kí máa bá ní àwùjọ àwọn ẹni rẹ̀ ìyẹ́lẹ̀ bá rẹ̀ láwùjọ àwọn ẹgbẹ́ ìgbẹ́ fún ìgbẹ́ ọ̀rọ̀ láti máa tọ́jú ẹ̀lú wọn ẹgbẹ́ ìgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní dáadáa ní aláwọ̀ rẹ̀ ní ẹni wọn wà láì pẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta àtàwọn tí ìgbàjà nígbà ti sọ̀rọ̀ yìí àdíjì ṣe wá ní kòkòrò wípé ká máa jókòó pẹ̀láwọ́ bá ní àwọn ẹni rẹ̀ àwọn ẹlẹ́bí ìnà wà kúrò máa sọ ìdí ẹ máa fẹ́ káwọn náà ní àwọn ẹni ẹni tí ìdẹ́kùn tí ò lẹ́sẹ̀ àwọn àwọn ìbáwọn ẹni tí wọ́n kí ni dáadáa tí ọ dáadáa tí wọ́n bá lọ sí olùdí ìtàkẹ́lẹ́lẹ́ olùdí ìṣòṣìlẹ́lẹ́ olùdí ìmòsílẹ́lẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ní ẹni rẹ táwọn òtàtẹ́tẹ́ táwọn òṣèṣì náà

tó bá fẹ́ dúró déédé nínú ẹ̀sìn yìí ó rìn máwọn tó dúró déédé nínú ẹ̀sìn yìí àmọ́ tó bá fẹ́ nínú ẹ̀sìn ó ọ̀pọ̀ ojú a ilé ẹni yìí kí ló lọ wá kí ló lọ kó làbọ̀ wà ó lẹ́la ìmọ̀ ẹ̀sìn sọ àdíìsì kan mú mi àdíìsì kan bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn afárá yìí jẹ́ lọ́gbà àwọn ọmọ ẹ̀rí ìfẹ́ kò fi afárá rẹ̀ yìí ké kí ìdájọ́ kan ẹ̀rọ mi fẹ́ bá a ti dúkò sí kò mọ láti bẹ fún ọ. bí ọba mọ láti bẹ fún ọ ní bí ọba rẹ ní kọ́nà ọba fún ní mà á máa kó ìmọ̀ yẹn lé látara onígbà òun. àdúgbò wájú ẹ̀ lọ́ba lọ́wọ́ ìlà. abájọ ń bẹ láwùjọ láti á sọ̀rọ̀ ẹ̀yẹ sọ̀rọ̀ tọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ tó wà lọ́pọ̀lọpọ̀ ara àwọn èèyàn lónìí àgbàgbà alára tó ṣe ìyá òtún náà àfúnmọ̀lẹ́kọ̀ọ́ àpámọ̀lé. bàbá bá kọ́mọ̀lé ẹbí bá ti kọ́mọ̀lé ni ó nímọ̀ ẹbí tí ò bá kọ́mọ̀lé kò ní nímọ̀. àárín wọn wà tó lọ fún ìgbà wà ó rò má tó lù alùlàmáàrí àrọ̀màrí yìí akórí ọlá tó àpọ́lé tó ń bẹ fún àwọn àfáà olóhùn ọlọ́pàá tó bá lọ́pọ̀ láàrin jẹ̀rí ọlọ́pàá tó bá lọ́pọ̀ alàbí yìí ìkùnkùn náà tààlàbò ọlọ́pàá ní bẹ́ẹ̀ máa ti mọ̀ ẹ̀lọ́pàá wo ní mímọ̀ kọ́kọ́ yìí jẹ́ lọ́pọ̀ rẹ̀ ní àríwá yìí ẹlẹ́kẹ̀ẹ́ tí ó ta nọ́mbà méjì ẹlẹ́kẹ̀ẹ́ fà. Àgbẹ̀lẹ̀ ìgbà nàbí àtún wàrà wàlọ́dá ní kíkà ìgbà wà súnà lọ́sùnà lọ́mà sọ́dà wà wà lọ́sùnà lọ́sùnà wà wà lọ́sùnà lọ́sùnà. Ìta pẹ̀lú náà, ètí kùrà á sọ nù. Ìta ti sọ nù. Ìta ọ̀sọ̀ àbà sọ̀ náà ń pè ní ìmà. Gbogbo tí ẹ bá fẹ́ wá nípa tó bá ti ta kùrà á nìyí tó takà ní tó takọ̀ àwọn sọ ara ètò àdúláyà ara rẹ̀ kí ẹ̀ lára gbẹ̀gbẹ̀ kí ẹ̀ ní àlẹ́sì sáwọn padà wà lọ kí ẹ̀ àlẹ́sì tó sí padà wà lọ ẹni bá tó bẹ̀ sí ẹ̀rọ ara lónìí ẹni tí ò tó ń tọ àwọn àfa ìtọ̀ àwọn àfa ó sì jókòó ó sì sọ pé kí sáwọn padà wá mọ́ kò sí àpá náà Yorùbá tó tá a gbọ́ lẹ́nu wọn rí àwọn hálà tí wọ́n ti lọ kí wọ́n ní káwọn padà wá mọ́ kódà bàbá wa ṣe àárẹ̀ àdéhùn àmàkùnà nínú àwọn dùrúsù tàwí táwọn àti jẹun tàwọn ti bọ́ sẹ́yìn ìdàgbé nínú àwọn àwọn ọmọ náà ẹ̀yìn kàbá kọ́ sílẹ̀ ní àtọ̀rọ̀ ṣáàtà nígbà tó tó kàn sẹ́yìn ẹ̀rọ yìí báyọ̀ ẹ̀rọ kàrí òwe pé mi sọ lọ ẹ̀yìn ìgbà wọn lọ́dọ̀ sí àárín ah, ìjà báyìí. bá ní bá ta ìyàwó ọba ti di ọba nípa òwúrọ̀ àwọn. ọmọ táyà fi ilé tí ó gbà ṣe wà lọ́wọ́ àdìrán tó lọ́wọ́ àdìrán fi. ọmọ táyà fi ilé tí ó gbà ṣe ká ṣe dé iṣẹ́ dáadáa ọlọ́mọ ìjà bì í.

kẹ́lẹ́ bá ti dẹ́rù sí ẹni ló kò kí òun wá kò tó ní lọ́wọ́ kò ṣe mùsùlùmọ́. Adé ìwà ti fi. Bákan náà, bíi báńkì lè dáì lè dáì. Àti ìdí rẹ̀ fún ayé pé iṣẹ́ ọmọ ènìyàn o lórí ìwà táyì ààrẹ. Bákan náà, a ń náà sara kìí lẹ́yìn. Adé ìwà ti pé tó bá dojú ẹ̀sán

الانتصار مال يكمل بمتابعة رسول الله صلى الله عليه وسلم ṣẹ́gbogbo ṣẹ́gbáńkì iṣẹ́ olórin lábá ṣe láyé in tí ó fi kún ṣẹ́nà tí ó fi pẹ̀ṣọ́ wá ní ọlọ́ òun ni títẹ̀lé súnà ní màmá lábẹ́ tàbẹ̀lé wá mójútó ìwọ̀n ọ̀rá rẹ̀ mójútó lọ́dún yóò wù mí. Àwọn ìwọ̀dá rẹ̀ mo ti tò. Àwọn mẹ́jì àtọ́ọ̀sì tásìkò ti fi sí. Àwọn amúra dáńsúra mo dúró. Àwọn àràmá mo dúró. Torí yóò padà wúlò. Ìwọ́n tó bá ti ń lọ kàkà, mo dúró tààrà. Ṣùgbọ́n àwọn ìlà ìwọ̀dá mú ìlà ìwọ̀dá ìlà ìlà bá ṣe kí ni túnlẹ̀ mo dúró. yóò padà wúlò àti ọlọ́pàá ní àṣírà àdúgbò wọ̀tàhálà èyí tá a sọ̀rọ̀ fọ́nà ní orí ọ̀kan rọ́bà àti ìjọba mọ́tàlínà وليس أمنا وليس المصير وبلغ سلطان عليك رسالة وعاد لك كرامة إنك تنوها ويقول قولوا الله سبحانه وتعالى ثبت الله أهل حرصه àríkọ́ nílẹ̀ jọ ní ọ̀dà ọ̀sán àbẹ̀lẹ̀ ìjùmọ̀. tọ́lá ní bí báàbù láti wọ́n rẹ̀ ní báàbù báyìí sọ̀dá ọwọ́ sí ìjẹ́lá délẹ̀ ìbẹ̀ láti lẹ́jọ́ afáwà àlàfún ní ìlú ti bọ̀ wọn bá láti kan bẹ́ẹ̀ wọ́n ṣe kọ́ tí wọ́n tó wá ṣe lẹ́jọ́ ní ibẹ̀ ibẹ̀ tí wà ní pàdé ní ọjọ́ sọ́ọ̀dẹ̀ pẹ̀lú òkúlọ ní agbóhẹ́rin àpò àbẹ́rẹ́ ìlú láti rẹ́rùn fún ẹnìmọ̀kan wa kó ẹ̀mọ́ ti ẹ̀ sọ̀rọ̀